فيه أبواب الله عباد الله إن رمضان ليس امتناعا من الطعام والشراب فأصل بل هو مدرسة لتزكية النفوس وتأديب الأخلاق وحفظا للجوارح قال نبينا محمد صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله عاجة في أن تدع طعامه وشرابه واهتنوا عباد الله استقبال شهركم بالإخلاص والتوبة الصادقة وأكثروا فيه من من تلاوة القرآن والذكر والدعاء والصدقة وصلة الأرحام وأروى الله من أنفسكم خيرا فلعلها فرصة لا تدرك بعدها فرصة عباد الله أدعو الله سبحانه وتعالى أن يبلغنا رمضان وأعدنا فيه على الصيام والقيام وغض البصر وحفظ اللسان واجعل فيه من واجعلنا اللهم من أتقائي من النار أقول ما تسمعون أحسن لي ولكم من كل ذنب إنه هو الغفار والسلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أجمعين عباد الله إن من هدي نبينا محمد صلى الله عليه وسلم في هذا شعر عظيم تعظيم شهيرة رؤية الإله فقد قال صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فاكملوا العدة فبثبوت رؤية الإله يثبت دخول شهر رمضان وفي ذلك تذكير لنا بالسمع والطاعة ووادة المسلمين في عبادتهم وشعار وشعائرهم ولنفرح عباد الله برؤية الإله فرح الشاكرين لا فرح الغافلين ولنجعل أول أيام رمضان بداية صدق صدق مع الله وأهدا جديدا مع طاعة فالسعيد من اغتنم أول شهر قبل قبل آخره وبدايته قبل نهايته وأقول ما تسمعون أستغفر لي ولكم من كل ذنب أدúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run أدúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run rò pé nínú orí tọ́lọ́wọ́n bá ṣe fún wa gẹ́gẹ́ bí mo sọ fún wa lọ́sẹ̀ tó kọjá àdúrà tá a ṣe léṣe kíkọ́ lóun kọ́ mọ̀ àwọ̀ ẹ̀sìn fún léyìí tá gbà kẹ́yìn bí bá a ti ń sọ̀rọ̀ yìí àdúrà ni òun gbà lọ́wọ́lọ́wọ́ ọlọ́run wọ́n ṣàjẹ́ kó gbà jálẹ̀ ọlá tóbi lọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ máa fi sínú ọkàn oníkálukú rẹ̀ oníkálukú wọn fi sínú ọkàn rẹ̀ gbogbo àwa tá a nínú òkè tá a nínú ọ̀lẹ̀ ní ìlú gbogbo àwọn ọlá sọ̀rọ̀ ẹni tí ó ṣe kò mọ̀ nínú ẹrú tí ó ṣe ọlọ́pọ̀ kẹgbà tí ó lọ́jọ́ à ń bẹ̀ ọ́ ní àníkà pàtẹ́kùn láti ṣe lórí ilé ìkọ́ni ṣàtúbẹ̀ fún ọ bó bá ṣe bẹ́ẹ̀ yàrá dáadáa ṣe bẹ́ẹ̀ bàbá rí dáadáa ṣe ń bẹ̀ ọ̀nà ìgbà lọ́wọ́ wa tó bá ìgbà lọ́wọ́ wa yá tó sọ̀tọ̀ lọ́wọ́ ní ìlà ìgbà. àtọ́rọ̀ àtọ́rọ̀ tó fún àlùkò àwọn sábà sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀nà àwọn ará ilé àwọn sọ̀rọ̀ àbá ọlọ́run tó àbúrò kí wọn. èèyàn lè sọ̀rọ̀ ọ̀rọ̀ mò ń fi ilé kí àtàrà tèmi náà fi kájọ bẹ̀rù ọlọ́run lápapọ̀ ní kọ̀ọ̀pọ̀ àti gbangba. ká sì lọ mọ̀ pé bí ti ń súnmọ́ wa yìí òun ní ńlá lọ́wọ́ bá ṣe fún wa orí pé oṣù àlùbáṣà òun ni oṣù ọ̀rọ̀ oṣù téèyàn náà ṣe kò gbé ẹ̀yìn lọ́wọ́ kan. ẹ̀yẹ bí sọ àbá sọ sáré wọ̀tá ẹ̀ já mọ̀ pé ààwẹ̀ tọ́nà ní káfí sí ẹ̀yìn nínú oṣù ní gbé káfíà mọ́ jẹun ká mọ̀ lòlẹ̀ lásán. ó tó ń bẹ́ẹ̀ lórí tó ń bẹ́ẹ̀ gbogbo àṣìṣe wa náà wọ́n parí fún wa. lójú ìgbà tá a bá ti dúró déédéé tá a fi tọkàntọkàn tá a fi ṣe ọ̀rọ̀ nínú tá a sàfẹ́kù láàrin àwọn tá a jẹ́ mùsùlùmí tó ṣe lọ́hùn tẹ̀létẹ̀lé èyí tó pọ̀ jù láàrin wa ìṣe lọ́hùn pẹ̀lú ara wa ìṣe lọ́hùn pẹ̀lú orúkọ tá à ń jẹ́ ìṣe lọ́hùn pẹ̀lú aṣọ tá à ń wọ̀ abala yìí nìkan kan láti ṣe lọ́hùn àwọn obìnrin ń sin ọlọ́run pẹ̀lú wíwọ̀ jẹ̀mbá àwọn ọkùnrin ń sin ọlọ́run pẹ̀lú mímọ́ jẹ́ kí sókùtù wọn kọjá kúkúsẹ̀ gẹ́gẹ́ dáadáa ṣe pàtẹ rẹ̀ sọ̀rọ̀ àwọn ọkùnrin ń sin ọlọ́run pẹ̀lú fífi ọgbọ̀rẹ́lẹ̀ gẹ́gẹ́ bí jẹ́ àti ọlọ́run ọba sọ̀rọ̀ àṣùwà àrùn wà sàárà ṣùgbọ́n èkó wájú náà ti tì í ọkàn kọ́ńtà kọ̀ọ̀kan sí àmà ìyẹn ni pé kálukú béèrè lọ́wọ́ ara rẹ̀ tó bá kọ̀ọ̀kan sí àmà ni kí ni ó sọ bíbi ìwà ìfẹ́ ilé ìtúbọ̀ náà ti máa bá a ti fi sọ fún mi náà ààyè mẹ́rin láàrin wa kò lè sìnà bá a ti fi ń wí yìí tó yìí gbogbo níwà tí ń ṣe wá àti tó yìí ààyè mẹ́rin nínú wa ẹnì tí ń yáwó ìlé bẹ́ẹ̀ la ààyè mẹ́rin ẹni ìlà àgbàpá ìgbó la fẹ́ sọ gbogbo ilé ìjà ìgbà wo la fẹ́ ṣe gbogbo ilé ìjà bẹ́ẹ̀ ọjọ́ alẹ́ ló súnmọ́ yìí èyí orí sí ọlọ́run ọ̀gbọ́n tó tún bọ̀ yìí bó o láti pàdé rẹ̀ dáadáa tó bá jẹ́ wípé ọjọ́ àkọ́kọ́ tí wọ́n rú sùn olóbá tó pa ọ títí òkìkí àkókò pàdé ọ̀gbọ́n lọ́wọ́ ṣùgbọ́n ó kó sùn kan ó kọ̀ọ̀sẹ̀ kan kò sí ṣe sílẹ̀ yìí tí ọlọ́dọ̀ bá lọ tán ọlọ́run mo bẹ̀ ọ́ má ti dé padà dédé ẹ̀ ìyẹn ni ó wà lọ́kẹ́ ẹrú tí gbogbo rọ̀mọ̀dọ́ ló fi lọ tán yóò máa fẹ́ náà bọ̀ náà ọtí tí mo bọ̀ ọlọ́run mo bẹ̀ ọ́ bá yọkù náà ìyẹn rú sí ọlọ́run bá ti tọ́ ẹ jẹ́ ká lọ mọ̀ pé oṣù rọ̀mọ̀dọ́ ẹgẹ́ bí alẹ́ pàmò Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa oṣù sẹ́ni o kì í oṣù táàmù sùn táàmù wa gba àgbo sẹ́gbẹ̀ẹ́ àgọ́ mélòó ló lù nígbà táyì sọmọ kékeré táyì sọmọdé nígbà tá a ti ní kò sí ìkẹ̀kẹ̀ tá a dábọ̀ ní ṣókàtà tó gbà ló lọ ìlà àwẹ̀ àmọ́ wa mọ̀ òwò nípa agbó méjì òtí ìlú náà ni tó bá tó ń ṣe báwọn níbi tó bá dé yìí pẹ̀lú bó ti fi súnmọ́ sàárè tó yìí ọ̀yọ́kọ̀ kí èsì pa ẹ̀yọ́ lóṣù Allah subhanahu wa ta'ala oṣù yìí gẹ́gẹ́ bó sọ fún wa oṣù kéèyàn kí Al-Qur'an oṣù Al-Qur'an nínú Ramadan jẹ́ o kí ló wá nígbà tó mọ̀ ké tó mọ̀ ká kí ni wọ́n fẹ́ fi wá ojú rí ọlọ́wọ́n bá nínú sọ̀rọ̀ náà wọ́n sì bọ̀ sọ ẹni ẹ̀gbọ́ àwọn ọmọ lókù tí ọmọ ké sáà mọ nìkan ni ó wà níbẹ̀ náà sáà mọ nìkan ni ó wà nípò tó ga láàyè tó ga ní àlùjẹ́ náà ìwọ́n kọ́ jọ̀mọ́ ìrọ̀ ni ó bíbí ò bá ṣe é rí ọmọ mi bá ti ṣe é rí ọmọ mi ó fà mí lọ́sọ́ bá dà ló ń ṣe ìpa ọlọ́run kò mọ́tò àbúrò àti owó tá a bá ti wá wọ́n ti sọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀sẹ̀ ìyọrí sí ọlọ́run ọba inú tá a fi ṣiṣẹ́ rí kápọ̀ nínú sí ọlọ́run kápọ̀ ládùúrà bákẹ́ náà gbogbo tó bá lè da ìdí wa pọ̀ ká gbìyànjú ká ṣe é ká tẹ̀lé wa ká fi wá dàgbà lọ́dọ̀ ọlọ́run ọba olówó wa bóyá ọlọ́run ọba lọ́sọ̀ ọ̀dà bóyá ní ìjẹ́lu àsìkò yìí ká sì kò tẹ́ pé tí wọ́n bá ti jọ́ ọkọ̀ wa kúrò nílẹ̀ tí ó wọ náà kó tó fi ilẹ̀ lọ́nà ọlọ́run ṣàṣeyẹ fún wa ìyẹn tí Allah subhanahu wa ta'ala bá ti wá sọ yìí nínú ìlànà rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam òun ni wípé tó bá ti pé oṣù Ramadan bá fẹ́ bẹ̀rẹ̀ nínú tá a máa ń gbé nílà ń kẹ̀ òun ni rírí oṣù. òun kálukú máa mọ̀ ọ́ lẹ̀ àti kú ò ní ẹ́rà pé ìmọ̀ọ́gbẹ́ dàpọ̀ ẹjọ́ torí ọlọ́run ẹ má pa kóòdù lálẹ́ yìí o. táàmù wa gba ìmọ̀ọ́gbẹ́ dàpọ̀ ẹ̀ ti lóṣù ìmọ̀ọ́gbẹ́ dàpọ̀ ẹ̀ ti wọ́n náà lóṣù ní sùúrù dáago mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án ó rí sùúrùtọ́ ọ̀nà tí ó kéde bí sùúrùtọ́ mi bá ti kéde rí oṣù yàmá kò tẹ́lì ẹgbẹ́ tó sọ pé ọmọ gbàwẹ̀ ẹni tó bá ní ọmọ gbàwẹ̀ yálà ẹgbẹ́ ilé ẹ̀ ti ẹ̀ mú un gẹ́gẹ́ bí mo ti mọ̀ ń tẹnu ọkùnrin àbí nínú àwọn tó ń sàmọ́ àti ẹ̀sìn àwa lùsùn lẹ̀ níjọ́ tá lùsùn náà níjọ́ tẹnu wọn ò tí ì rinlẹ̀ níjọ́ tẹnu wọn ò tí ì ká kálẹ̀ a ti gbà àwọn ẹjọ́ mẹ́ta káwọn kan tó bẹ̀rẹ̀ wọ́jọ́ kẹrin níjọ́ yẹn olóbi pé oníkálùkù wíwá oṣù rẹ̀ lọ́tọ̀ọ̀tàn alùsù rẹ̀ ní ẹ padà síbi àlẹ́bí ẹ padà síbi tọ́lọ̀ orílẹ̀ èdè tọ́lọ̀ bàbá ti pé olórí kan tó bá ti lè báàgì bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kódà ó bẹ́ẹ̀ lọ́wọ́ àfáà nílẹ̀ yìí jẹ́pẹ́ ájúmẹ́ǹtì wọn níjọ́ òní òun ni wípé wọ́n lẹ́nìkan sùn tọ́nù táàmù gbá wọ́n yẹn ni pé tó bá gbé yẹn náà lè fẹ́ sọ nínú kéwù gan a ní ìdí ká mọ́gbà tí wọ́n gbọ́ kí wọ́n yẹ sọ̀tọ̀ gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ dàgbà bẹ́ẹ̀ ni ojú yìí ni wọ́n ti ṣe kú nàìjíríà ibẹ̀ fi tí gbọ́ ni ẹ wà mẹ́ẹ̀ ni wọ́n ti yìnbọn ni ibẹ̀ yóò ti di ààrẹ dèbè ààrẹ tó ìwọ òṣèlú tó wò bá láàrin ìkí ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ẹ̀sìn ètò ìfilọ́lẹ̀ yìí pé kó ń gbọ́dọ̀ bá ti lè di kò pẹ́ dẹ́dẹ́kẹ́ ẹ mọ ọ̀dọ̀ tó gbà débẹ̀ tó máa jẹ́ pé olóní kọ̀ǹtò lọ́wọ́ olóní kọ̀ǹtò àwọn àwọn sọ́jà àwọn tó ọmọ ológun ológun olóní kọ̀ǹtò wọn lọ́wọ́ olóní gbogbo àfẹ́ everywhere olùlàfẹ́ wà lọ́wọ́ rẹ̀ ẹgbà kódà tó bá jẹ́ pé islamic state làárọ̀ tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kẹ́lẹ̀ kákà wọ inú ọ́fíìsì ẹni tó jẹ́ àlè nípa mùsùlùmí ó sì wọ ọbẹ̀ lọ ó sì káwọn ọkùnrin tẹ̀ lẹ́yìn ó sì wo bàbá pa gbogbo agbára tó lòun ní bóyá ó pa ni bóyá ó múlẹ̀ ni ó sì di ẹ̀ náà èdè wa la láfẹ́ rẹ̀ Islam ní òun ní ìrìn kẹ́ gbà lálàáfẹ́ lásìkò kódà tó bá jẹ́ pé ó pa ẹni tó wà bẹ́ẹ̀ àtàlàfẹ́ àbùkátà ti ká gbọ́ bóòlù wọ́n ti rí ẹ tó fi lálàfẹ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ gbogbo àlámọ̀rí tó bá ní ṣe pẹ̀lú gbogbo mùsùlùmí Nàìjíríà ọ̀dọ́ sùn tọ́lù sókòtò wọn ti lọ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ so alhamdulilayi gbogbo àwọn tí wọ́n tí wọ́n bá wọ́n ṣe wá ní káì níjọ́ náà lọ́hùn alhamdulilayi kì í dé àwọn náà ti tò lẹ́yìn fún ọ lóbi jẹ́ pé ìdúró déédéé àti dídúró ti òdodo gbogbo wọn tó bá gbèdú lọ mọ́tì níbẹ̀ máa sọ tó bá yá ọlọ́run bá aláwọ̀ sọ̀rọ̀ àrùn tálá ètò fẹ́ kó ṣẹlẹ̀ fẹ́ fẹ́ yí ọkùnrin torí pé jọ́nà mò ń sọ̀rọ̀ bí ogún ọdún ó lé márùn-ún táàrùn sọ ń jẹ́rọ̀ jẹ́lé ẹ má dá ọmọ lóhùn èsù tọ́nù ọba sókótó ni ó jọba sókótó ọba àjọba sókótó àlóhùn náà lẹ́kọ̀ọ́ gáàsì tó bá ti di pé àlágbẹ̀ni gbogbo mùsùlùmí nàìjíríà tó tí wọ́n pè yẹn wàlá alhamdulillah ọdún tí oníkálukú sì ti padà sọ́dọ̀ sùn tán ẹgbẹ́ ìyapa ẹni yẹn ò pọ̀ bíi jíjó òde mọ́ àwọn tọ́lọ̀ ń fẹ́ gbapò àpẹẹrẹ lára wọn ló ṣẹ́kù bẹ́ẹ̀. ṣé ẹ̀yẹ rántí ọgbọ̀n láàgbà bí ọ̀rọ̀ bóyá rántí ọgbọ̀n láàgbà ọlọ́run padà dójú tì wọ́n ó kì í ṣe ìlànà ọlọ́run òun táwọn ti sọ lẹ̀ pé súnmù lè lù yá sí i wà á fi ro lè lù yá sí i bẹ́ẹ̀ bá ti lóṣù ní kẹ́ẹ̀fẹ́ rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ bá ti lóṣù ní kẹ́ ẹ parí àwẹ̀ ẹ̀bọ̀ gbọ́ àbẹ̀fẹ́ ló pé alùsùnà sẹ́yìn sọ pé wọ́n ń dẹ̀sùn lórí alùsùnà sẹ́yìn sọ pé àwọn ni wọ́n da gbogbo ẹ̀rú àwọn ló ń tó ẹsẹ̀ jalábò sí ni ìgbà gbogbo ibi tí ò tẹ́yìn lọ́rùn tá alùsùnà ti àtúntì gbogbo ibi tó tẹ́yìn lọ́rùn yẹn ibi tí ò tẹ́yìn lọ́rùn ló ṣẹ́kù sí gbogbo òlera tí wọ́n dì ọ̀rọ̀ tó straight bá lọ sí ìyẹn ẹ máa bọ́ bá lọ sọlọ́lá ọ̀rọ̀ ayọ̀ ṣùgbọ́ ni rò yá sí wà á sì lè lè rò yá sí bẹ́ẹ̀ bá ti ró bẹ́ẹ̀ bá ti ró sùn àdẹ́bìdì ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ bẹ́ẹ̀ bá ti parí bẹ́ẹ̀ bá ti ró sùn àdẹ́bìdì bí ẹ bá wá gbójú òkè tó sùn bá farapamọ́ kò ní tẹ̀ bá rí àdẹ́bì wa sọ nǹkan bá ṣe fa ákìlélò lè éjì àtàkùnà sí i. ìtẹ́ ẹ̀ wá ń káàbọ̀ ẹ ẹ̀ka kó pé ọgbọ̀n tẹ́ ẹ̀ bá ti rí tẹ́ ẹ̀ bá ti rí oṣù ẹ̀yin ẹ̀ wá lọ gbé yẹ ẹ̀fẹ̀ kalẹ̀ ẹ̀ wá ń tẹ́ ẹ̀ wá ń tẹ́ ẹ̀ ń tẹ́ ẹ̀ ń tẹ́ yẹ pẹ́ ìlànà tábà bí òsì sálẹ̀ sọ̀rọ̀ wa wọ́n ti sáà títẹ̀ yẹ pẹ́ náà bẹ lójú ayé àdẹ́gbọ̀n àbàtàn wa akálá ti wọn àti wíwu àkọsá ní ẹnìkan dọ́là lọ́wọ́ ṣùgbọ́n ó ti rí bọ́sí wọn ṣe é. ìbáṣe máa ń lò ó fún mi wípé wọ́n máa ń kakuléètì àwọn ìràwọ̀ fọ́nà. ó dáná àlùkò àrùn ọlọ́run bá jẹ́ káàkiri pé ìràwọ̀ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn ọlọ́run ti ṣe ìmọ̀ náà. àwọn ìràwọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti rí dé sáìdì kankan àwọn tó bá rìn àjò lórí ilẹ̀ níjọ́ náà wọ́n máa ń nímọ̀ nípa ìràwọ̀ sọ́nà nítorí pé tọ́nà bá jà ọ̀dọ́ ọlójú tí wọ́n bá yẹ gbogbo òkè tí wọ́n bá fi sáìtì yẹn wà lọ́wọ́ rẹ̀ èyí particular place wọ́n ti mọ̀ pé ọ̀nà bí mi. Kùránì náà ọdún sọ lórí ẹ̀ bẹ́ẹ̀. Àlẹ́ mi wá sọ pé ìlànà kan mú ìjọ kan làwà. Làlá fún àwa ò calculate ìsáàbì. Ìsáàbù calculation mathematics lọ́kẹ̀lé ìsáàbù. Ibẹ̀ ni wọ́n ti yọ ìsáàbì ìsáàbì ìsọ́sọ̀ yẹn so ẹ wà lọ wo ìsáàbì yìí ẹ sọ fún apẹjọba yẹn náà bẹ̀rẹ̀ àwẹ̀ kì í ṣe làdà lẹ́bi àdìsí àbí òrẹ́rà lọ́dẹ̀ tó kọ́ mọ́rí ní ìlànà kóńgò ìjọ pẹ̀lú wa lálàáfẹ́ àbí kàkúlẹ̀jì wàlá nẹ́pùtù àti ẹ̀mọ́ kọ́gẹ̀ àlẹ́bí sọ́nùmá àlùfẹ́lá ọ̀rọ̀ àlùsílẹ̀ ló kílẹ̀ àkókò tó bá jẹ́kẹ̀dì rẹ̀ fẹ́ kó dodo àmọ́ tó bá ti gbé sẹ́ni pé tọ́ ìbí olóṣèlú kankan bí bọ́lá bàtà wa ti gbé sẹ́ni òun mọ̀ pé iṣẹ́ yóò jẹ́ àwíjàre fún àwọn bàbá tó bá dàbí ìyá mọ̀ kò ní jẹ́ àwíjàre fún wọn. bẹ́ẹ̀ ni because àwọn bàbá yìí jìjẹ̀ sí ọwọ́ tí wọ́n rí nínú mọ̀ nínú tíra wọ́n lò ó àwọn ògbádìí ìsinmi yìí dà sàn ní àdẹ́bìnrin aṣáájú ha kàdà tẹ́ ẹ bá fẹ́ ka oṣù àdẹ́bìnrin ha kàdà àdẹ́bìnrin bá sọ wọ́n báyìí sọ́dọ̀ lọ́wọ́ àdẹ́bìnrin aṣáájú ha kàdà ó wí lẹ́ẹ̀kẹ́dẹ́ bẹ́ẹ̀ lórí àṣàrò àkàdà ó di bẹ́ẹ̀ ó dogún ànábì wa fẹ́ sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta ó wá ká àtàǹpàkò ó wá kàkò ànábì ní àṣàrò àkàdà ó fi yẹ pé ìpìlẹ̀ níbi oṣù ó ní kó jẹ́ twenty nine ìpìlẹ̀ níbi oṣù ó ní kó jẹ́ twenty nine twenty nine lóṣù máa ń jẹ́ oṣù náà ànábì wa fa èrè gùn bá àlékún tọ́ba tẹ bá ka twenty nine tẹwa gbogbo kìtẹ́ ẹ̀bá wí sùúrù àmẹ́bí sọ̀rọ̀ lára sọ̀rọ̀ o ní fáàtì mélòó lè ẹ̀ dà ẹ wá kà á kó pé tààtì kí ló dàrú ẹ dàgbọ́ sáà ló bèrè sáàbì sáàbì bèrè sáàbì torí tí o bá ti ájọ kò ní sìn sẹ́wọ́n bá ti ájọ pé jọba ìlànà bẹ̀rẹ̀ ẹ̀ ẹ̀ sọ̀rọ̀ bá wa sọ ẹ̀ sọ̀rọ̀ bá ara sọ o ìwà bàbá gidi òwúrẹ́ òní bàbá òní bàbá sọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ tànàbí ò tó ń bàbá èyẹ bí sí aláṣọ rẹ tó yẹ pé tọ́lọ́ làbá fẹ́ ṣe tó yẹ pé tọ́lọ́ làbá ọlọ́run làbá fẹ́ sí ìlànà tá a fi ṣe é ìlànà tá a fi ṣe tiẹ̀ pátá ó là kalẹ̀ ẹgbẹ́ bó ṣe lọ́dún kan tàrà tukọ́ àlà máhàjà ti lè bàyìí lọ. àlẹ́ mi mo kú láàrin nígbà tí mo kú mo kú lẹ́ni tó já sí wípé mo gbogbo nǹkan lẹ̀ fún mi pátá ó kílẹ̀ ó funfun gbòò layluha ha, òru kò tàbí bọ́sùn rẹ̀ ṣe rí bí ìgbà nkẹ́kẹ́ ò há ìdìbò làdà lẹ́nu Muhammad sọ̀rọ̀ ìfẹ́ ló wà ní ká gbé sílẹ̀ láyọ̀ sí go àríyá ilẹ̀ àárín gbogbo àlùsílẹ̀ pátápátá ọlọ́gbọ́n bá kúta àbálẹ̀ sọ̀rọ̀ tí wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìfarabalẹ̀ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́gbọ́n bá àbálẹ̀ sọ̀rọ̀ ẹ̀wá ẹ̀wá ẹ̀wá wò dáadáa o ẹ̀kọ́ sídà àwọn o innahum fityatun amanu bi rabbihim fazidnahum huda ọ̀pọ̀lọpọ̀ ọba àwọn àlùsùnà ọ̀dọ́ ni wọ́n máa ń jẹ́ bí wọ́n bá padà wá darí lórí ẹ má gbójú kúrò níbi ìjẹ́ ọmọdé wọn tí bá ń wọnú ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn ní kẹ́ ẹ ìjọba dé wọn ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́ torí bí ẹ bá fi fojú pé ọmọdé ni wọ́n yẹ tẹ ẹ bá jẹ́ kí ẹ ọ̀gá lábàá òdodo tí wọ́n sọ ẹ̀mí ní kàtó nílẹ̀ wà láàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lọ́wọ́ bá fi wọ́n ẹ̀sìn dúró gba àwọn tàbí àwọn kéékèèké náà ni. àpò sídà ẹlòmíì gẹ́gẹ́ bíi kékeré tàbí nítorí ọjọ́ orí rẹ̀ àpò sídà ẹlòmíì gẹ́gẹ́ bíi kékeré tàbí nítorí àsìkò tó gbà sáàmù sí. kí lọ́jọ́ orí àwọn àbúlé àti mọ̀sílẹ̀ àbúlé àti mọ̀sílẹ̀ níjọ́ tá àdébí sọ̀rọ̀ lára àbí sàrà tó bẹ̀rẹ̀ dá wa wọn ò tí ì bá fúláì fún àbá àti ìjọba àbí bẹ̀rẹ̀ dá wa. bẹ́ẹ̀ gbogbo tábìlì ti dá wà níbi títí ọlọ́ọ̀kọ́ kọjá tẹ̀sí lẹ́yìn ọdún kẹwàá tábìlì ti dàbẹ́bí wọn tó bí àbúlá ìbúlá àbá bóun là á ti sọ̀rọ̀ ẹ̀sìn táàbí sí àbúlá ìbúlá àbá ọgbọ́n tí ju wọ́n àwọn tó fi mẹ́sì dúró rẹ̀ ọmọ kékeré ni wọ́n yìí kí wọ́n fi lọ́jọ́ orí wọn kí mo ní kẹ́ ẹ gbé sórí òṣùwọ̀n alùsùn náà ti lè gbàgbà wà láàrin ìparọ́ máa dẹ̀bi ọ̀nà wọn alùsùn lè parọ́ máa dẹ̀bi nítorí bí àdẹ́bí sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó mọ̀ bá wọn lẹ́rù àdẹ́bí ní mọ̀ríkà dàbà alẹ́ yẹ mọ́ta àgbẹ̀ ẹni ó bá mọ̀ ẹ́ mọ̀ sọ pé mo sọ nǹkan kan kí sọ nǹkan náà á ọ̀nà yẹn tẹ́lẹ̀ wọ́n abọ́ káàdé òun ọ̀nà àdẹ́bí ní àga tí ó fi jókòó mú un lẹ́kùn rẹ̀ ní kó pe lọ́lá tàbí òun àwọn àtàlùkì lẹ́yà níbi pé yóò pẹ́ lọ́lá torí ẹ̀ nínú àdúrà tá a fún lọ èyí fáwọn àdùsùnlẹ̀ tó já wà fún àwọn ẹni ẹ̀dùn náà ìtàlẹ́ bí ó sọ ọ̀gbọ̀gbọ̀gbọ̀ sọ sọ àwọn náà bẹ́ẹ̀ ẹ̀yẹ ló sì àlọ́ sọ àwọn ọ̀gá náà àwọn sọmọ àwẹ̀ àwọn sọmọ wa mọ́gá ìta ajá tó kí la palí sí ilẹ̀ báyìí kí la fi bí alẹ́ ọlọ́run mo sàkóso lálàáfíà tá a fi ọ̀rọ̀ náà àríṣìí tá a fi ọ̀rọ̀ náà ọlọ́sàkó wa ìfọkànsìn tá a fi ọ̀rọ̀ náà ọlọ́sàkó wa àbí ọlọ́run bá wọn sọ gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nílùú lágbóyé nílọlé oníkálukú táàfin ní olókùn ráàlì gba ọ̀dọ́ ọ̀nà òṣèlú àkúrò bọ̀. gbogbo wàhálà tó ṣẹlẹ̀ gbogbo ayé tó fi jẹun pé gbogbo ẹ̀ kò ní tó ọ̀nà òṣèlú àkúrò bọ̀. yá rẹsẹ̀ náà ti dín ní gbà lọ́wọ́ wa náà wà ó láàjọ